الله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فهو المهتدي ومن يدلل فلن هادي له أشهد أن لا إله إلا الله ولي الصالحين وأشهد أن الحبيب المصطفى محمدا عبد الله ورسوله صلوات ربي وسلامه عليه وعلى آله وأصحابه أجمعين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 آمين تزود جميلا من فعالك إنما قرن الفتى في القبر ما كان يفعل ألا إنما الإنسان ضيف لأهله يقيم قليلا عندهم ثم يرحل تزود جميلا من فعالك إنما لك ويتني ụzọ ọzọ za tete tenyi eburoboro tete mefe alika inama ma kọrọtụrụ kọrọ ọnụwa akụwa ma inama kọrin ulfata fil kọbiri maka na ya falu agụsị mọ mi kaye ọtọda anaba abawo nete ọda ezebe abutu shada inukutani maka na ya falu ọnọdụ abọnọdame ọmọnyine him abọ yẹwò tẹrẹ ni ala inna mali insanu dọifun le alihi yọkẹmu kọlẹ lani ọyìnda hom sunma yaro xalu sọ̀rọ̀ níbẹ̀ bí káyé e, ọ̀dà ọ̀dọ́gà ọ̀dọ̀dàbẹ̀ dúbẹ̀ hàn dáwọ̀ ẹni hàn náà ni yọkẹmu kọlẹ lani ọyìnda hom sunma yaro xalu ọmọdé bẹ hẹ umeche pili hane unyo iberu amen ya summa yaruhalu duwa parao duwa kwetu sawe sabo sono ono be oiba ko muri hinano omuri navo do me kuyo no akwero so ile nebe ukirikiri amin amin amin oni kane do he nawni al ihsanu wa husnul khulq ibretere omime umuna bado simeza nini عمر سبحانه وتعالى وأن سورة النحل أنا 97 أنا روترهم با عمر يوكا من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون عمري أكي من عمل صالحا ولا طردا أنا إذا، من عمل صالحا ولا طردا أنا مبرتر من عمل صالحا من ذكر أو أنثى ولا طردا كاي إبرتر أنا سيزو أنا مبني أنا نانا من ذكر أو أنثى ọ̀dọ́nà náà ni ọ̀nà ọba bẹ̀ ní ọ̀nyẹ́ náà bẹ̀ ní wọ́n wá mọ́ mi lóòó ìrì dọ́kẹ́ ọmọ mi bẹ̀rẹ̀ tẹ̀lé náà nìyẹ ọ̀nà ìrọ̀ ìdánwò bí kò mórí yàn náà ìdánwò náà máa náà yẹn náà káyé ọmọ mi bẹ̀rẹ̀ tẹ̀lé náà ni ọ̀nà ìrọ̀ ìdánwò bí kò mórí yàn náà sọ́mọ́ bí kí wọ́n náà yẹ láàbọ̀ wọ́n wọ̀

ẹ̀rọ̀bọ̀rọ̀ lọ́nà tí mẹ́ẹ̀dà mufasirun ni dákì fọ́lánú hìyà náà hàyà tó ń tọ́ yé bàtà ní omori kò ní bá ṣojú bòrò mẹ́ẹ̀dà ó ti lọ́jà kẹnẹ̀ sẹ́mọ̀ bí káyé hàyà tó ń tọ́ yé bàtà nàkàrà nàkàrà bọ́nà ọ̀nà ànàkàrà pa ọ̀nyà ẹ̀ fọ́lánú hìyà lọ́nà sí ọmọ náà lọ́nà sí ọmọ ẹ̀ ẹ̀hà ọ̀nà ẹ̀tẹ́ lọ́nà sí ọmọ ẹ̀ anábẹ̀ wọ̀ ìdọ́bì káyẹ̀ ọmọ ẹ̀mẹ́họ náà náà ni ìyá ẹ̀ ọ̀nàmọ́rì ọ̀dá kò wọ inúbì ìyá ẹ̀ ni ọ̀nàmọ́rì ọba kàó ọdụna ebe ha ịzụ ọbịara mee ọdụna kaka e ọ mebe ha naanị isa na ahụ rere o da isa na ahụ n'odu o da amaghị ọ mee hụrụ ti ya dọgeru ya omori ọdụna ọrịa ka e na mee muna wadda ba ido sire yi ni amin amin umul kono wa fana ka kai anele yani be yani e hoyda oni ba siyo no men o ti daje wala najziyannahum ajrahum bi ahsani ma kanu ya'malun omari kai oni rebe shauta utojo ne shauta ne do huna na kake ono be ono me ino koro ina hanu na omuri nabo dɔɔmɛ ene bile tɛrɛ ene hɔnɔn ɔmɛ ɔmɛ ene bile tɛrɛ ɔtɛ kura dɛrɛ ma ewa dɔda utoso boro mu na wada so mɛ nyisi amin amin amin omuri subhanahu wa ta'ala o ti zɔjɛ lɔrɛ kayi ni kayi nsɔtu fosila anatɔ ɛbɛba tɔrɔ yi nɔ nye forty six omuri yɔ kayi. من عمل صالحا فلنفسه ومن أساء فعليها وما ربك بظلام للعبيد أمرك من عمل صالحا فلنفسه ọ̀rọ̀kọ́rọ̀ ní kàkà ẹ̀ ọ̀nàmẹ́rẹ́rẹ́ ọ̀nà náà ni ọ̀yọ́ ìdá ọkọ̀ ọ̀nà ní ikọ̀ nà sízo hùn ọmọríkà wọn náà mẹ́yìn ọmọríkà ẹ̀ wọn náà mẹ́yìn

omori kọrọ tụọ na kaka yi ọmọ ịda dọkị biletoro na asị izohu omori kenwa na ọmọ eyi waman asa a fa ale yi ha ọ nara ebe n'ihe ebiro divi enwe na ọmọ ẹtọ rẹsọ nọ enwe ni ọmọ ẹtọ rẹsọ ụba bụ nọ yi ọdọ na ọmọ ịda ka abaduwa ayọ bọsibọdahụ n'ugbo kene ikenen wọ́n dẹ̀ sọ́kọ̀ dùwà yọ ọ̀yọ́ yà ní ire mi ọ̀nà yà wọ́kọ̀ ní udv wọ́n tó yẹnu yá ó ṣe wọn ọdọ́ mẹ́kẹ́ náà udv yà ní ire mi ojú ntú alásọ̀nù ni ọmọdé kí mani amila

muna wadda su redo ba ne idan hannun na ne ton take ala wadda fa'ala obi ne a su gotu mubala ba obi wasu na nị obi su gotu nisba su gotu nisba Anke ke Falah. ke fallah oh, o tamma o oh, kisali ator ẹwọ́n wọn ni máa kan wàá ti bí máa na ọ̀dá rẹ ọ̀nà bàhẹ́rẹ́ kókọ́rọ̀ ọ̀nà wọ́n lọ́wọ́ kì tàmá ọ̀gá náà aná ní dọ́bìnò wọ́n yẹn wọ́n tàmá tó nìkan yẹn wọ́n wọ́n tàwọn wákì wọ́n wọ́n náà ni àìsí gọ́tù nísbàn àwọn túnmí àmọ́nà ọ̀dọ́ sí gọ́tù bàbá kàkà yẹ wọ́n ẹni túmọ̀ ní tẹ̀lẹ́sù kọ́mọ mórí kàkọ́ ọ́nì màmẹ́rin òmùdí náà kọ́ ọmọ màmẹ́rin sàmsàmù bàbá kàkà yẹ àánì ọ̀n ọmọ mọ̀nà banyan ẹ̀yẹ ẹ̀sùn mórí àkọ́bọ̀ nọ ọmọdé wọ́n sílẹ̀ ní dọ́ọ̀bá ni amin amin amin amin ntọ́ mórí sọlọ́lá alẹ́ sẹlẹ̀m yìí a ní asìnkà kan ní ìsìlẹ̀ أنس رضي الله تعالى عنه آمين أنا دي حديث بني دا كان ما مسست ديباجا ولا حريرا ألين من قبض رسول الله صلى الله عليه وسلم ولا شممت رائحة قط أطيب من رائحة رسول الله صلى الله عليه وسلم ولقد خدمت رسول الله صلى الله عليه وسلم عشر سنين فما قال قط أف ولا قال لشيء فعلته لما فعلته ولا لشيء لم أفعله ألا فعلت كذا صلى الله عليه وسلم أنا تكاي ما مسست ديباجا ولا حريرا ألين من قبض رسول الله صلى الله عليه وسلم أوكي أنا إلى تونا أنا ديباج سوى كندا أنا إلى تونا أنا حرير أنا واي سلك نيني dibak achọkatara ihe ọrị ni daik ọbakatara ihe na-ere onu hari waya ni sil kọbọnọn onu mori ime nyusi yọnọ bụ nene hụnọ naanị ke nnere o ana sika ye ọnụ oyi resụwa kanye da ana arenwu nubọtọ ntụ omori sallallahu alaihi wasallam sana fa ka ile na anụ ba nkọ ire nweboro aka Eh. onye ntụmanụ onye nweboro amasị na ọ ji aka na were ihe ntụmanụ ka ee ontu ọmọrị sọlọlọ alaihi wasallam ọ masị nwata kama ya ọda kenekene sana sa akọbọ n'ọnụ ọkụwala ashamamtu raihatan qad atyaba min raihati rasulillah sallallahu alaihi wasallam ọnụ onye ọgwanye anyị da agwa na ada ahụ na nwada enye anyị da enezo da hụ na gwana hụ ne nwantu omori ibe sallallahu alaihi wasallam sallallahu alaihi wasallam idan nọ na ndị hu anyị sanye ka ya ka na isi izo ọnụ na asụsụ emere onye kai islam ọba ekedọta ihu alislam eba ekedọta ọbị islam ọka ahụ ka ee waka akụwa misunna duwa akụ ụzipụrụ gudu eye islam aka ọka ẹ wakakọ wa misunna duwa kọ ọjẹ ìdọtidọti eh, wàláhi tàlá ìsúnmọ abúlé ilé ìlà ìlà àgọ ìrúhu anyi zuudu ana ní yẹn nìyí amin amin amin wọn tó mọrí ọmọ bí pọrọ ẹ wọn tó mọrí wọn náà ṣó rẹ rẹ ìfà fúdi bẹẹ ká ẹ ọrọ àgọrẹ tẹdẹ enya naye ne chacha were wa ona nen don to mori de tinya wan sallallahu alaihi wasallam don to mori de tinya wan ila chicho ya do shoka na ko de hune wan sallallahu alaihi wasallam don to mori bana shore de yo zai tinya wan baka pamela one kaya ka allahumma ahsanta khalqi fa ahsin khulqi ijo to mori wa shore de do maduwa nona baka pamela one kaya baba kan don to mori shore soka allahumma ahasanta khalqi ewo mori wa suna metere fa ahasinu khulqi nabo wele e wa mebirami eduroboro ebretere sama be ka enyo azu da nada ona gi konya duroboro dira na enyo na da ebo do ele enyo da be dibi na da eno na eduroboro ora ba hurire ani ono ono do da hu abon ono do da hu abon baba no onto mori sallallahu alaihi wasallam ọmọ mẹ́dọ̀tẹ́ ntúmùrẹ́ mẹ́dọ̀tẹ́ ọ̀nàyọ̀nà ọ̀kẹ́lẹ́kọ̀dẹ́ akọ̀tọ́ manzọ́nà anahadi dunya khulikat fakot lilkafir wàlá yẹn bàgì mùsùlùmí an yà kùdàmínà hàbọ̀hùl wáfir ọ̀nàyọ̀nà kò lónà ó ṣe yìnyín ọ̀dọ́ náà rọ̀ káyé ẹnu náà ni kẹfẹ́rí kẹ́ náà mórí tọ́ yìí ọ̀dọ́ náà rẹ̀ yẹn ọ̀dọ́ náà rọ̀ káyé kàfẹ́rí ọlọ́dẹ̀ ọlọ́dẹ̀ tí

dɔba naa bi nyɔmnyɔm yaabɔ dɔn ne omori ɔkɔ yɛ ɔya ina na kaka ye a sukusuku da ika jin dibi na lɔfi ɔya na ika ye ina jin dibi na da ɔya ɔya ina na kaka ye a nyɔmnyɔm dudu dudu sɛ omori ne tuka ye ɔtɛtɛ dan omori ɔna bɔ na ɔda yɛrɛ ka amin amin amin amin omori bɔ nɔn ana ana mori da omori yi. ìráyà ẹ̀wọ́ ọ̀nà àfitún tó mọ̀rí ìzòyà nù dọ́wọ́ rẹ̀ tó dọ́kà yìí wọ́n lákọ̀jẹ̀ sallallahu Alaihi Wasallam sallam aṣara sinin ọkọ̀ ní ọmọ jídá yóò tó mọ̀rí ìráyà ẹ̀wọ́ ìráyà ẹ̀wọ́ ó ní mọ̀jídá fama court open ọkà yìí ó ń tó mọ̀rí ọ̀ ẹ̀kàrẹ́ ọ̀tẹ̀rẹ̀ yìí anáṣẹ́wọ̀n ọ̀bọ̀họ̀ ọ̀yìn ọ̀dà ń tó mórí ọ̀bọ̀bọ̀ mẹ́kọ̀ nílẹ̀ dà wọ̀lẹ̀ àkọọ́lẹ̀ lè ṣe ìfààlùtòhù lè máa fààlùtà ọ̀yẹ̀ káyọ̀ ní dáka yìí dọ́ni mẹ́dọ̀ kákìtì mẹ́dọ̀ máa nìmẹ̀ ọ̀yẹ̀ bọ̀bọ̀ káyọ̀ ńdá wọ̀lẹ̀ lè ṣe ìlàm àfààlùhù alẹ̀ fààlùtà kádà ń tó mórí ọ̀rẹ̀ káyọ̀ ní dáka yìí ẹni tó náà mẹ́dọ̀ wá ká wọ́n máa nù pẹ́tẹ́ ọmọ ọ̀gá ọ̀gájọ́ lè rẹ̀ yìí ni ẹni ẹ̀rọ ọkà yìí gbàgbọ́dọ̀ kí ebi dẹ́rẹ̀ ni ẹ̀kúkú bá rọrẹ̀ yẹn ni lẹ́yìn wọn kú ẹ̀kọ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀ka wa tó àwọ̀ dẹ́sí káyẹ ọ̀nà sí ahàw lọ́nà sí bẹ̀rẹ̀ ànìmẹ̀ àkàyọ̀ àbọ̀gẹ̀nẹ̀ kẹ́ni ẹ̀kẹ́rẹ́ sí dèrè rẹ̀ òmòrì ẹ̀sí dá inú òmòrì yìí ọmọ náà mọ́dọ̀ on imam muslim ene doben we kune husi konya lafia ana sana onyonya la amin onore kani kae kana rasulullah sallallahu alaihi wasallam ahsan an-nas khulqa wa kuntu mari sallallahu alaihi wasallam ejo wa kare ebire tara mime odo pitini en se do gogoro ontu mari obo non sallallahu alaihi wasallam on tuwa mori ona bonon ibi tan dọba se na wani sanaba na ahịa ebiretere sahi ebiretere ani mana kare na orijono idan ahịa ebiretere bana na je tere so oze ebe a anyị husnul khulqi ma allah

ebiretara oimeku e e na morina ozi ebiretara oimeku morina gango ẹwọrọ ha rọ ibi ẹna ebiretara oimeku morina huwa riba bi hukumihi sharu'an wa qadra ọdọ bẹ oyin na riri ọdọ morin ọkàrẹ morin jọlọdọ ló ti yàtà kàfé kọ́ni. jòdì òdónà òdónà bẹ̀rẹ̀ ni mẹ́ káàdì ìkọ́ ni dùhìnà ìrìrìọ́ dùbòbò jẹ́ ìpè dùbòbò jẹ́ ìpè abáyé inú kọ́nà mọ́rí ìkàwà mẹ́ dùwẹ̀rẹ̀ ìrọ̀ ịrọ ìrùbá ni ìrọ̀ ẹ̀nà ìrùbá tó ń dó mọ́rí ìkàmà mẹ́ yìí abáyé yẹn wẹ́ ìrọ̀ ẹ̀nà ìrùbá ọsọ ọnụ naanị ọnụ ya nya ahịa taabudi ya na ataabudi ya ọbụna ọnụ omori ọbọ meka ye omori ọbọ mejole ka ye ọrịa na ebe ne ọnụ nye mme tụrụ ayịrị so o mebe n'iyi mana odo siri ya dọba anyị nini amin amin sabe inoda ikonomori fiyata oniliro ya na iruba na gwagwaten an kaka yi ọ̀nà ẹ̀yìn yóò ríro ẹ̀ aláìrùbí ọ̀nà ẹ̀yìn kìjú wa náà ilé ìrìn mọ́nàgù inú rùbán mọ́nàgù rùbán ẹ̀ tẹ́tẹ́rẹ̀ ọba mẹ́kọ́ agbóbọ́tí rẹ̀ yìí iná ìnà mẹ́kẹ́nẹ́kẹ́nẹ́ ọba mẹ́kọ́ nítọ́sí hún bọ́ mọ̀rí yìí àbọ̀mẹ́kúrọ̀ ìrẹ̀ yìí dọ́kọ̀ ọgẹ́wọ̀n sababi adira ayi kana kaka ye yeri rɔ yɛ ana yoruba na wani kan yɛn wuzari kati ni taabudija yiribu náà bi ka ye ozɔyɛ mi boro yan daka wala wasu duwa nyɛ sala wa eyi nono naani idɔn dɛ hore bɛ tan kan bɛ na wasu ini na oya oh wala kana dusiro e polona ana rubani kae omuli obane madono nana were atai unai ko banya wino sono nandogu da o de kae ehe sama o de e msa ko divi nana ana lo katika ko netinya wala me an sallu kima salla salatan bi ghairi udu'in muta'ammidan fa salatuhu batila wakasoma mtakaye okusala enyawa doyekono nyawa dogona kusala isala nono usiswaben fahuwa kafirun odono bikafiri odono bikafiri jono rodaniye ine bilataro ime komorina hoyanike weyina erere oda ikono siyate omekawa mejo abadu omejo afodatɔ asubene tɔ wọ̀rídà bí hukumihi kọ́dọ̀rọ̀ duwele yìí náà rere sọ́bẹ̀ ọdọ̀ mọ̀rí ọ̀nà jòjìlẹ̀ náà kàkà yẹ ọmọ bá bọ̀ túra so kò tú iná nkata wáyé e mania wáyé e, wáyé e mi alisan kọmọrina nye bòròbòrò kọmọrina wáyé nye náà ni sallallahu alaihi wasallam sama bi kaye en kata ene tonto mori hi e nyiri men kata na na gorio o odo bono no ona bi jan to so ha bi dane laki kunyara cho obeten ino di himba noma ino nyona to so ba ha o don to mori hi enyi e ekwe na zireke idul adha anasile kisaro banye osisi etete ikonya na lete aba na twa owa inonya na da leshe etete leshe etete sallallahu alaihi wasallam en katene tontu mori anyo ni riban tiane on ko bono no unwe me o me jenika e akukulesha wetutu

ìdíta ṣá ìròyìn kẹwàá káyè bọ́ mọ́rí yóò sì yìí ẹ̀jẹ́ èrè òjè káyè ẹ̀wọ́n ẹ̀kọ́ bọ́ mọ́rí yóò ṣe ń tún ọmọrí yìí wọ́n àkọ́ mọ́rí yóò ṣe ń tún ọmọrí yìí ó ń tún ọmọrí ọmọrí sì rí àníkóró don tún ọmọrí rọmọrí kò yẹ yìí inú kò mọ́rí rani bẹ́yì ká rọmọrí ọkà káyè ẹ̀wọ́n amadu wẹ̀ yẹ sábàdùn mọ́ láti tọ́lù pàṣín tọ́lù ó mọ́rí èyí ìbẹ̀rún tó mọ́rí ìkàrẹ̀ abasa watawalla an ja ahul ama wa ma yudire ka la'allahu ya zakka aw ya zakkaru fatan fa'ahu zikra ini yana ona bla ibn maktum bebe ton to mori yana se mon to

nobody use it àwọn third person yóò tún omori ọ̀nà ó jẹ ṣe ìdóre ọ̀bàrẹ́ yìí ló jẹ ṣe yìí a ń já àhùlẹ̀ àmà agbógbó ilé bẹ̀tọ̀ ló mọ̀ sẹ̀fẹ́ kí ó tún omori ọ̀rọ̀kọ̀ wọn máa yìí kala aláhù ya zaka muhammadu wàdá kayan ọgbọ̀gbọ̀ ọ̀dọ́nà náà ni lómi dúró bóró ajẹ́ ọgbọ̀gbọ̀ dan anat ibrahim adó lè sùúrù wọn dumuni man kan to muri sallallahu alaihi wasallam on to muri no muri sirani poro ino qur'an ko muri ya irana benne bo muri ya ya ayire yin o muri o silen to muri poro ino muri ayire to muri ore ba pare ahennahu ni qur'an do ya ko muhammad aba eno no yo andu ya kae enyi sasa ana uro moriro náà jẹ́ rẹ̀ ọ̀nà ọmọ àkọ̀yí rẹ̀ tó mọ̀rí sọ́lọ́lọ́wọ́ alẹ́wọ̀sẹ́lẹ̀m ẹ̀yí kí wọ́n kájí rẹ̀ yìí ọmọ tó tó mọ̀rí sọ́lọ́lọ́wọ́ alẹ́wọ̀sẹ́lẹ̀m sọ́ni bẹ́ẹ̀ káyé àbẹ́sẹ̀ nínú ni ìdámẹ́rọ́bì hún gbó mọ̀rí àìkọ́nà na kẹmẹ̀rún nínú mẹ́ ọ̀dà ìkọ́nà mẹ́fà rẹ̀ fún ìdámẹ́rọ́bì hún gbó mọ̀rí kẹwàá rẹ̀ ezamare obi hunu bo mori yin kewa do nwe dawa dawa tadere kadaro no mori yi omuri ona bo ona ba te kanye na nkata ni aso huna ni ni amin amin sama bi ko badua ka ni nkata mo be kanyo ama wa badua ko mori ohere ansi oni ba bi kai aso ona ba hona osutu butu avon kuma na bodo sire do ba ni ni amin

ama lisan ila khalqillah abu wahre bi latare o me kuno morina fa ala thalathati ashiya'in osono nani ona so kama an e me kadishu yete ba bi wọ́n kún kẹta tíọ kẹ́nẹ́kẹ́nẹ́ wọ́n kún kẹta tíọ náà kàn ọ̀nà bí káyé asọ́nà kún kẹta tíọ ní ọmọ yìí asọ́nà rẹ̀ kún kẹta tíọ asọ́nà asọ́jà gángangọ́ kún kẹta tíọ ẹni kọ́ asọ́nà rẹ̀ kún ini ibraka mawo oya àbí aṣọ tẹ́tẹ́ ló tó mọ́rí kàámìrì ní káyí síbábò musulmi fùsókàn wà kìtà alùhù kófùrùn sallallahu alaihi wasallam o mọ́rí káyí orí pọ̀pọ̀ mọ́rí ọ̀họ́ fùsókàn ìbìláka máa anara to gari etetere dia do daha o meze yi abi na zuwa cirenyi kuno mori yoba non wana akobo ho buko ba no e metere buko mori omuno no etere duwa ibo zenye zinaga o to mori akunye ni supenye o kasire kwa ho isu pamaka wani anko kokoro wọ́n tó mọ́rí ọ̀ká káyẹ látàṣubù dìíká fẹ ìnáwó yóò adẹnu lè sọ́lá wọ́n tó mọ́rí kàkúrẹ́ kòkòrò àwọn ìkàkúrẹ́ kòkòrò àrẹsàlá sọlọ́lọ́hu alẹ́ wasalẹ̀ akọkọrọ àmì ẹ̀jẹ̀ káwáyé nìka musubi yóò ti tu ayé bàbá akọkọrọ àmì ẹ̀jẹ̀ yín káyẹ wáyé kò musubi yóò ti hàn nìyẹn wọ́n tó mọ́rí kàkúrẹ́ kòkòrò àrẹsàlá hadith ọbẹ̀ yọ náà ọ̀nà tó mọ̀rí rí bilal ládánà ọ̀nà tó mọ̀rí don tó mọ̀rí àwọn ọ̀sẹ̀ ní amẹ̀rí ìdùn àdàá ọ̀nà tó mọ̀rí àwọn ọ̀sẹ̀ káyẹ bí máa dọ̀ ṣáìtà ya bilal ẹ̀wọ̀ bilal sọ́sẹ́ ọ̀rẹ́ sì parí bilal sẹ́ kàbí ya bilal bilal parí ya bilal kàbí sallallahu alaihi wasallam ọ̀nà tó mọ̀rí ọ̀kọ́kọ́rọ̀ mi sì ya nọ don tó mọ̀rí kalmọ̀ azinu yóò dọ̀ hibil mọ̀ azini انتم مثل دان اصل دان يبريا صلى الله عليه وسلم اوكي دان اصل دان يبريا صلى الله عليه وسلم ها يا بلال هو ذكر شهري ام لدان تو ام لدان لدان ينتو مري بورو دون تو مري كونفيرم اوكي لدان هو يعني صلى الله عليه وسلم ورضي الله تعالى عنه امين امين امين amin ila no na ni e de ki pe na bi tetere ino ipon kata tu tu o so pa o ho mori omori subhanahu wa ta'ala bana kayam le onim kai o so pono o so pono iragwa ni re gan ki mele iragwa ni yo anu me kayam le onim ana bi wana yon mana kata wata tilo sopa ma je je ida ejono oyo emi ben ma yakisa me anu ogoga ama menga inaka au maaka ma besan wata ne bra menin ka bra kai ebo ore ne ba ebe ne egwegore ma emu ara eh ẹ̀ẹ́dẹ́bùsù ẹ̀mùhárà ẹ̀ ẹ̀ẹ́kẹ́yìn ìrà ẹ̀mùhárà agùnbẹ́bù ẹ̀pàkọ́kọ́ ìrẹsùrẹ̀ká wáṣẹ́lẹ̀ bìàmẹ́ni inyà ha ẹ̀ṣàkọ́kọ́ ìrẹ̀báyọ ẹ̀ẹ́dẹ́bù ẹ̀yàrú yọ̀ọ̀tọ̀ bụ echi enwụ a na-adobo ya ọda o mezie eyi ọtọrọ naanị ọ na-ere na emere ụgwọ da kwọ ọpara ọda kwọ tesu kwọ ọpara ọchị dọnyere na mishiriku da ihe ọka yi anwụ diyo nọ n'ime ọ ya ka yi udiyo nọ n'ime ere onu ya yi na omori ya oyi anyị lè máa ṣọ́sàtọ̀ o sì yẹ ẹ̀dà onye lẹ́ẹ̀ lọ́kẹ́bọ̀ ọ̀rẹ́ onísàn lọ́ṣọ́kí ló ní ẹ̀bùn ló sì jẹ́wọ́ àwọn ọmọ iṣẹ́ ọmọ yìí ọ mẹ́mọ́ yọ́nà anúyọ́nà mẹ́kàrà òkú yára ní torí tàjẹ́ rẹ̀ wami kawne jokai odama ida kaya ba duwa wasu fa dawul gomuri kenen e ba boy zoya ni irin odana ba koni udibi tawa ci yo mu jama odame kanan melu dibi no melu dibi sunnatullah ovin odana muri di mere an ovin yo be kabo tuban an kwa ayo ayo ne ebidire si ye iru metere ma onye nọrọ ono ọnụ omori ka e oke nyere ezi hudo omori shọpụla jenu n'omori seme ọbi ka e ọzọ nọ naanị oche nkanga na kenyu ijeji nebe irezi irige nọ naanị lọnyere atọ ọhụrụ lere ka e yede onye na-akọ medimi na kenyu hus ọnụ onye nọ akwụrụ ije nọ na ana anị ee ẹyịdà wọ̀rọ̀kọ̀ sí kẹ́yìn ìrẹ́zùhù sọ́bà mẹ́ ọzí húfàn ọzí tí ó kànga ọ̀nà kẹ́yìn iri yẹn mìíràn nínú eré díẹ̀ kọ́ẹ́rẹ́ sáde ẹ̀dùn iri yọnà ọ̀gá iná ni wọ̀lìjẹ́

ọ̀yí kaná káyàmù rẹ̀ orí ní ké ọ̀dọ́ èèyàn náà òsì jòdó ọmọbìnrin ọ̀dọ́ èèyàn oyi anáwòsì iná ìdá ọ̀dọ́ èèyàn anáwòsì inú dìbí o wọ́n ẹrú bá mẹ́ iná ìdá lomori da ọkà ya ba musu ni mekenu ba ni fa fi so ne so yi

uliwasilianie dovaini amin amin dasu yani kontole na kamera oninka inna allaha ta'ala kataba al-ihsana ala kulli shay'in onto morika e o mori onna babane sira fura ida ida o me ebile tare o me ya bisa sabe o ma babu turaye unaza don tumuri ka virus on ọta lugbo arafa sọka ilé ọ̀nà ọkì fẹ́ ìzà kọtàlìtùm fa ahasinu alkitla ìjú wọn ọ̀hún sáà nínú ríkọwà àwọn ẹ̀tẹ̀rẹ̀ nínú ríkọwà àwọn ẹ̀tẹ̀rẹ̀ nínú na abẹ́rẹ́ náà kàkà yẹn isupi n'eyi ẹ̀ azàmáwọn usu n'eyi kàkà ọba

وإذا ذبحتم فآثنوا الذبحة إجو هلا واجي صوبة نيني أنتم مريكا لكا واجو بيتر نيني لكا واجو بيتر نيني وليريح وليحد أحدكم شفرته وليريح ذبيحته صلى الله عليه وسلم أنتم مريكا إذا ما هذا سجي صوبة نيني جمعوا akwasi so watu isobe iso no no ajobe abo se mo bikire iso la evere aho bi mona bodo sile ani do vai ni amin eh uno la uni usupa untuli man karena nanen suba nyanka ni brother ne anaka kai eh akwa

ọ̀bàkú èzùwà dọ̀rí ọkàyè ọdúnkọ̀nà wáyé lọ́la àdùn àlọ́ onye onye ìbàkọ́ rẹ̀ sọ dọ̀ọ̀dẹ́tẹ̀ inérera ọ̀ àdúrà ẹ̀bá àbí ìyá wọn nílẹ̀ tẹ̀tẹ̀rẹ̀ ní ẹ̀bí olúwa náà mi dọ̀lọ̀ káwọ̀ kọ́ dúnkù sí rẹ̀ wọn sẹ́mọ̀ bí kọ̀lọ́ káàkiri ní wẹ̀nẹ̀rẹ̀ wẹ̀nẹ̀rẹ̀ nìyẹn ẹ̀yìn wẹ̀nyẹ̀ wọ́n wọ́n kọ́ yàní káàkà ìbìrínú mẹ̀yìn máa nù ẹ̀tàn wẹ̀nẹ̀rẹ̀ lóyá káyẹ ìtàn náà ẹ̀kánù sokoto mẹ̀dúngìrí ó náà ṣọ́ ní ọ̀dọ́

imefanikiwa kuzileta ikunyara iko abona sema oba ono bibadhilo nada ezono moli wamo katano ezono moli wamo katano duwaso hunani duwaso hunani muno moli heiza badhilo nada wameiza ono bikae okuwa moli ameiza min malin wa ilmin wa jahin ni kò múlò ṣẹ́kẹ̀ ẹ̀mẹ̀wọ̀ ìrà wá tó hún náà ni mọ́ múrí o múrí ọ̀ṣẹ́ yẹ mẹ́wọ̀ ìrà wá tó hún náà ni mọ́ múrí yìí o múrí ọ̀ṣọ́ bá yàn ọ̀ṣẹ́ ọ̀gọ́dọ̀ yòó ana ẹ̀kọ́ yàn sí gbọ́dọ̀ bá tẹ́lẹ̀ ọkọ̀ wọ́n bí tẹ́gì fíìmà àtàkọ́ lọ́hùn ولا تنسى نصيبك من الدنيا وأحسن كما أحسن الله إليك ولا تبق الفساد في الأرض إن الله لا يحب المفسدين نعوذ بالله من الفساد آمين أمرك وابتغ فيما آتاك الله دار الآخرة سيهو نتنون أمري ميهو نتنون ميهو إذا كهيوني إذا يهيوني إذا بنيوني omori ka so ho nan duwe titi do no omori yi mo ti shal kiyama ama wala tansa nasibaka min ad-dunya afi eh onyi ra ba nwa o ina hono nan yo omori ko no mi zo afi ko abani meiza do wa je tanda mo ba so ma ya tra sai tuwasi meneze wey kuno mulhina wala tansa nasibaka min ad-dunya onyere bawo asiwuri yayan wa ahsin kama ahsana Allah ilayk omori gawara metare anti ono mori na metare ka hobe omori ka metare ka be ino we babe daga nyodo no mari metere kozi ki konan ozi ozi koi konyanan jozi lengi lengi sebetere ono mori meka bai be ana kakae ya nyam kwa bani polo dia kanon tete omori akuna mra onene dopo tunu ne nego zagulo dáhùn sẹ́yìn òní nìkan ẹ̀ òmùrí ẹ̀nà tó náà nìní ọ̀nà tó lẹ́wọ̀n dọ́tún náà wẹ̀ ẹ̀ bá yín sẹ́ni mèrè yín tó mórí bàbá mẹ́wàá pa. òmùrí bàbá yẹn mèrè onímọ̀ ẹnu náà lọ́tù yẹ dọ́bẹ̀ yẹn mèrè onímọ̀ ẹ̀kọ́ àbẹ̀dẹ̀ yẹn ẹ̀nà ìbẹ̀ dé yọ̀ ni díẹ̀ sí ni ìbẹ̀ rẹ̀ tẹ́lẹ̀ dàá kò ní iyani wanazotaka hayo iyani wanazotaka hayo anagi konyara wataka dunyire waye zabon wa ko muhara baba duje tiyo no duwa wo uri basira ni do vai ni umari ya metara kamera oni nibe polo e una anako ubai bona na bebe awa ido mebe bebe umuri ya nyonto nawo ahubari awo do meko benyu hunu baha wala da bikonyala hehi weme ne rosa he aka uneko mula o anyong manme amae akuba tatare ole tikono ya te lumuri mahwa edo bebebe emre oni niye makanisha tono na nano e kunya ka inoko eru lumuri homa ida kaiwa ozuru muri me kaiwa na ka doro ya nyawo dare kan wa in ta'udu ni'matallahi la yanyan zarika wala yanyan zarika ina nuna mori bete mere oni da oya ni kai o mori o tun mere oni ni do se nwe ya e tene tene won pan na wala maka no mani ye o mori o me kai ire ni ore mere oni ni ro ko ko ti ide bere oni ni lọ́pọ̀ òkèkì ọmọdé wa tẹ́tọ́ ìrọ̀wá lọ́mọdé ya ìrọ̀wá mi wọ́lá ilé yẹ́ àtàrí na bá bẹ̀rẹ̀ ọ̀nà ọ̀sẹ̀ níbi yẹ́tẹ́ àmì vaadrin an kawai raho da bire ya alas na kwai gida idan bana nan kwanin meje meje unobodo ọdụwa dọyakọnọji ọdụwa dọyakọnọji wẹ́rí jẹ́ lọ́nà òrùkú agbàmẹ̀yìn màdọ́ nílò ọkà ẹ̀ bádà yóò lè dìdín dídẹ́ bá pọ̀ ìpẹ́tì owó ìṣòmòrì tó hùwẹ́ ọ̀gbìnyànlá ẹ̀rẹ̀ sọ́nù owó ìṣòmòrì bọ́tẹ̀tẹ̀ ẹni hànà bọ́tẹ̀tẹ̀ ẹni hànà ìrẹ́nù náà ni wèrè kọ́ fọ́nìyàn ẹ̀fọ́nìyàn muna udofile ni dova ini mesema kaone nikai ukatono mulime wa umuli wa tetero wa eru wa nyora inongwe mulime memraone noya wa ahsin kama ahsana Allah ilayk umulike leka metetere ko no mulina metetere kuno no mulina anko no mulime metetere etetere kawe wala tabghi al fasada fil ard umuli okazuri bete omori kae akunya surugo ene tebe sidu sama ke inna allaha la yuhibbul mufsidin ono muri ono siri obi tenne mo na maso no muri ko nesi aseba nyo to amin amin amin ono ono ibablo nada ni ọ̀nà gbogbo ọ̀tọ̀ ni ọ̀nà bí tọ́lá àkọ́tùl wọ́jì tọ́lá àkọ́tùl wọ́jì ọ̀bí káyè wá wàrẹ́ yìí yàbága ilẹ̀ ọdún sílẹ̀ ní ẹ̀yìn tòkú ọmọrí o ti kẹfẹ́rí o wá wàrẹ́ yìí wá ẹ ò fi jẹ́ àyẹ̀rẹ̀ ànàbẹ̀ ìyàgùkọ̀ kú ọmọrí yìí ìjọ rẹ̀ rọ̀rọ̀ kọ́ sí kwáyé lọ sí kwáyé kí dórí mi sí yìí jẹ́gbẹ́ yẹ́ bẹ̀rẹ̀ onímíkà ẹ̀ ìyá ọ̀kátà wọn bí i azọ̀tẹ̀ ìyá azọ̀tẹ̀ dá ẹ̀pẹ́ ọ̀ọ́sọ rẹ̀ ìdíkẹ̀ èdò yìí èèbì ojú tó mórí yóò bí o sọlọ́lọ́ alẹ́ ọ̀sẹ̀lẹ̀ o tó mórí ọkà rẹ̀ mẹ̀rẹ̀ ọkà ẹ̀ ìyá ọ̀kátà mú ti àbọ̀dà wọ́n ta káfìrí ọmọ ẹ̀kúrò ọkà ẹ̀ ọ̀bí káfìrí ẹ̀wẹ́sùn mọ̀nàmẹ̀nẹ̀ kánà ọmọ ẹ̀mà yóò bí yìí

ọjọ́ ọmọ tó ráì ya nwere ihi yòókù ọ ọ̀nà ọ̀gá yìí ẹ̀rì jẹ́ anyẹrẹ anabẹ́ jìjì kó onye ahịa òmòrì ihi ehe anyị kaba ọha jụrụ abụọ agụbedo ọbabe ka akịje nwere nọ na nọve

ama ni ku tabu dave ira kwa vanon ana kira kwa katun kunya rovin ile kunu ile kunu tu muriyoko sallallahu alaihi wasallam sira ni ba kon tu muri hi aba kwa ta ni ra nyenye na tonu ere bana ba ba se zo ni ka azman ko da ne ba ya ama ijana da ko da na vaven

di ntụ mori atasa bịa n'ihi dịka na nye kọilula kọilula ọ bụ isi esa arụmọbọ iso dan ne han urugbo chọnyere ọchị e. obokana kake ọchị oyi hizọ dọọla ọtịte urugbo chin don ntụ mori sallallahu alaihi wasallam rọnere nan bana ọtịte urugbo chọnyere ona anadị anadị adịsọ n'ọbẹ ọkọchọ n'ọrị shirọkin shajọtụ shirọk ọkọchọ n'onyikei wọ́n tó wùlẹ̀ títẹ́ òrùbá dọ́sọ̀ wà lẹ̀ dọ́sẹ̀ gọ́tí ọ̀nà sọ̀rọ̀ lọ́wọ́ lè sọ̀lẹ̀ aka yi iya hudu nyara ba n'abẹ́ ọ̀rọ̀ tó wọ́n tó mọ̀rí yorùbá wọ́n tó mọ̀rí ọ̀há ọ̀rọ̀ tó ka yi iya hudu ọ̀sọ̀ wà n'orùbá sọ̀rọ̀ lọ́wọ́

miss káwọn ní kí òkú ọmọdé òbá náà lẹ́yìn ìdájẹ́ wọ́n mi tẹ̀ kíbèrè kònyára ọbì ní káàbèrè mẹ́ta yà wẹ̀ wọn. ẹ̀kẹ́rẹ́ bọ́ọ̀rọ̀ bá náà sọ lóṣù mọ́rí ọ̀rẹ́ fọwọ́ náà lóṣù mọ́rí kẹ

ọkọ muhammad anabọ ọnụtụla ịza ịza ora ora ọrụ adịghị achị sallallahu alaihi wasallam ibiletere aban ntụ mmiri ọsọ mebe ya sallallahu alaihi wasallam na-asa ihe yi cheche onye ntụ mmiri akụtụ islam kene ìyẹn lọ kọ́ náà ọ̀nà nàbí ní sọ́kọ́ ẹni

tó mọ̀ ríṣẹ́ ọgbọ̀n ẹ̀wọ̀n èyí ìjọ́ sí náà rí abidọ́rọ̀ tó mọ̀ rí yìí lọ́kẹ̀wọ́ sí mẹ́yìn sí mẹ́sì ìsúta a máa ma ṣọ́tí rẹ̀ ọ̀nyára mẹ́wàá fà ní ọ̀nà àbáyé dáhùn tìǹà tí bẹ́ tó tó mọ̀ rí kọ̀mẹ̀ka tv anáwọn bóró muhammad afẹ́ ẹni bá kọwàá wúrẹ́ ni yóò kama ba so do je su huro zin ini mutu andi me beru ala me dawo yayo wa me da do kawai e kanu me wozo divin wa no wa ande nyago wa so mori o se ni ona sallallahu alaihi wasallam do ko mori o se ni kai e. mama do no wa kanu were wa ye o no re ona ye amana aure han don to mori kono muhammad na kai do ale mi yere ten asma kola me jada kai e ona na balo balo ida da ke wo do divini inyo le ba dai kan no do dai ke ene yonon anabi le tare o mi yoda anu me buwa bi no ani wọn bẹbi wáàzì ni mo rí bàbá ẹjọ sílẹ yẹn ni amin amin mo náà bẹbi ẹtọ lọnà dọtí mẹẹdà amin. orí èmi rẹ ní ká ebi rẹ tọrọ náà ọ̀yìn tó náà kà kó kó omori ọ omori sì kọjá iná lè jẹ́ ẹ̀tẹ̀tẹ̀rẹ̀. asabi ne an so mori use abu ne wadi hadisa no then kan so mori se kai an aktal ma yudkhilu an-nas al-janna kidan ka ko ba ko jani al-janna hu qal don so mori ka taqwallahi wa husnul khulq o yan ba yo mori ati ibletere o ime dara on ni kan so mori sar sana ba ko jani ra hu don so mori ka al-famu wal farj ilelu atahe nyisi ile muri yoba ime na hada ya bana ba hanin da umuna umuna ba ba wa na ba do ba ya ne umuna ba do ba ya ne amin amin amin amin ọmọ mi mo lóye ana fi fa ọ̀nà da oníkòmò muri tó mórí ìráyà ó sọ̀rọ̀ amin ọlọ́dẹ̀rẹ̀ ẹgbẹ́ olùgbọ́n tó mórí yìí ọkọ̀ náà ẹ̀yà ìtẹ́kù ọ̀nyẹ́rọ̀dà mọ́rọ̀ bí janazatin lọ́ṣekú pẹ̀rẹ̀ hù fa'afnáwọ̀ alẹ́ ha kọ̀rọ̀ àgbẹ́lẹ́lẹ́ṣekú àpẹ̀rẹ̀ hù dáadáa kí ẹjọ́kú àpẹ̀rẹ̀ hù lára ń dáyà kọ̀ inú pẹ́lú náà nìká ẹnú kò sù kẹ̀ ọ̀dá kàmánì ana mani mebire tẹrẹ lọ́ọ̀mà ni mọ̀ìdá kọ́dà náà lọ́ọ̀mà ni mebiroboro kọ́dà náà ìjábà máa nà ká fakọ́ọ̀lá lẹ́hùn nẹ̀bí ثم مروا بأخرى أرني يني وكثر يسافر الآن فأثنوا عليها شرا أنا ندا كيلو دي لها كان أدبا أدبا نوغن ذكر نوهتو فقال دون تمركاي وجبت وسببه فقال عمر بن الخطاب إذا سيدنا عمر بن الخطاب بكاني كاي ọba kan tó mọ́rin kaẹ̀ máa wájàbà ẹ̀wọ́n tí ó mọ̀rí ṣe mọ́ ní bàbáàbò àṣọ́bẹ̀ ìdàpàráhù ọka ọsí bàbáàbò aláṣọ́ di bàráhù ọkọ̀ sọ bàbáàbò kọ́ọ̀lù tó mọ́rí àkálẹ̀kà hàzà àfúnẹ́tùm alẹ́yẹ kọ̀ọ̀rọ̀ fọ́jàbà tí láwọ̀lì jẹ́nà ọ̀nà wà kọ̀ọ̀rọ̀ nínú ìsọ̀n ọsí bàbáàbò kan wọ̀lì jẹ́nà mọ̀rí wàhálà àfúnẹ́tùm alẹ́yẹ sọ̀rọ̀ ọ̀sán ọ̀nà náà أنتم شهداء الله في الأرض سما بكاي يونو بني بنو مولي تلفتي سو مولي يونو نانين يونو ني او بنو مولي تلسو تي سو مولي يونو نانين كم بنا من وقت سيد أدبا يغنيك محموده عن النسب إن الفتى ما يقولها أنذا

sẹ́mọ̀ fi káyè ètùrẹ̀ bọ́ọ̀rọ̀ náà ọ̀gáman ìtò òmòrìhì ọ̀gáman wọn nù bàbá káwọ̀ rẹ̀ ọ̀hù káwọn náà káà káyè ìpọ̀nù méjì rẹ̀ rẹ̀ à ń kó ekú yọ̀lá kàmá ní méjì à ń káyè wáyà káyè ìpìlẹ̀ fàyè à ń náà ni màmẹ́ onye boro ozoboro anaba ma ya kulu ha anaga ọnà bàtà onye aka yìí ẹmí ọ ọyọdọ nímìrà mera yìí mmẹmẹrẹ àmẹjọ iná ìdàdá yìí ozoboro nímì bàkúrà dà yìí ma yẹ kulu kánà abi ẹ e, bàtà ní obojo boro ọdọ otie nkyɛpɛkyɛpɛ ɛɛ ɔwɔdatɔ de wiye tina dayi kí náà nẹ ẹ sì jùwẹ́ wọn ni ẹ yìí bọ̀ nínú ojú buru. omi nabadɔ yi do ka mahamudu hu umuna badova dushe bilubulu meza nini umuna badova dushe bilubulu meza nini amin amin amin amin ya si eh imam batibia kushadu wale tai صلوا على النبي الكريم اللهم يا حي يا قيم يا دافي يا قاهر يا قاهرنا بزور بكارك كما خرج آدم في الجنة ورده ويوم يد رائبا وشفيته ومن جعل على آل موسى ونجيته ويوم رفع عيسى إلى سمائه ومن جعل يونس في بدن هوت وأغرقته ويوم نجا نوح لفان قومه نجنا ويوم سلم إبراهيم على اليهودي سلمنا من كل فتي ولوز ولهم ولقم والجر والشر والفقر ومن كل زجر ومن جميع مصيبة الدنيا لا يرجى يا أرحم الراحمين فما حرج أن يثبى في قيامة الجمعة على أمر المسلمين يا كريم الإنسان إنسانك القديم يا دائم يا كائن يا كريم أثمن الله ونعم الوكيل نعم المولى ونعم النصير وأيوب إذ نادي ربه أن صنيع اللر وأنت أرحم الراحمين فأتي من الشرع kula lara sa abubuwan muri